بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعد ما عمد وإليه النشور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم والله وبركاته ọba tó ṣe pé òun náà ni ojú wa káyé mélòó mélòó àwọn tó ṣe pé àjọsùn lánàá ṣùgbọ́n àwọn òbí sáyé láàárọ̀ ọ̀pẹ́ tí a dá ọlọ́run fẹ́lẹ́ wà á gbà lọ́pẹ́ fún wa yìí tó jí wa sáyé àbí ọlọ́run kó jọ kó jọ já sórí ilé àdúgbò ló fún wa ìbànújẹ́ ọlọ́run wọ́n jò ó wọnú ètò ìsẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa. àtúndẹ ọlọ́run ọba àlá orí ńláńlá oyè ìdùnnú kí aláàkúnṣẹlẹ wa ṣe fún wa gbogbo àwa tá a jẹ gbèsè ọlọ́run ṣẹlẹ̀ bá san gbèsè wa. ọmọdán òun ló ń bọ̀ yìí Friday ní ọjọ́ twenty nine of Shaban inshallah ta'ala tọ́ba wa rúṣù lálẹ́ friday saturday ní ìmọ̀jẹ́ first day of ramadan tí wọ́n bá wá rúṣù wọ́n kà ṣàbàn yìí tí ó pè táàkì tọ́ba wa dọjọ́ sunday ramadan ló wà bẹ́ẹ̀ àwa bẹ̀ ọlọ́run kò sì súnmọ́ wa báyìí gbogbo tábì ṣe ààwẹ̀ náà ọlọ́mọtẹ́lẹ̀ wá sí rọrùn fún wa wọ́n sì wá lẹ́ni tí ó mọ̀ wọ́wọ́ kátó jẹ kátó mu nínú ọdún ọdún. ìgbọ́dọ̀ ni wọn à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì wá tó yẹ kí a máa jọ́sìn fún ẹ̀yà bíi ọlọ́run bàbá àtúnjẹ́rìí pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ ọlọ́run ọ̀gá ni ìdíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀. وما بان نبي محمد صلى الله عليه وسلم àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí a ń sọ ìlànà wọn títí tí ó fi di ọjọ́ ìgbéde alkiyama ní ìtẹ̀síwájú lórí ìṣúra tí a ń bá lọ ìhánà tó lè mustafid bi sharhi kitabi at-tawhid gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé sórí tó bá fẹ́ bọ́ nínú wàhálà ayé nínú sàárì àti tọ́jú ọdún ìdàrí kìyàmà àbí kéèyàn jẹ́ kí ni wáhì ẹni tí ó mọ̀ ọlọ́run lọ́kàn bá ti wá fẹ́ mọ̀ ọlọ́run lọ́kàn yẹn tí ò ní dàrú mọ́ wa lọ́wọ́ débi pé èèyàn wọ wàhálà láyé èèyàn lè kó sínú wàhálà nínú sàárì yóò wá kán jàngbọ̀n lọ́jọ́ gbìlà kìyàmà tawhid yìí ni o tawhid tó bá ti mọ̀ ó bọ́ ṣùgbọ́n tó bá ti mọ̀ á ó ti wọ wàhálà o ní tí ìdíra yẹn tó wá ṣàlàyé fún wa nù yóò jẹ́ pé ẹnìkan ò ní kà á abẹ́nìkan ò ní gbọ́ kó wá lò ó nínú gbèsè ayé rẹ̀ yóò bọ́ lọ́wọ́ bá pàdé pẹ̀lú dáadáa torí pé àwọn ayé alukur'an téèyàn fi mọ ọlọ́run lọ́kàn náà kójọ sínú rẹ̀ gbogbo àwọn ahadith téèyàn fi mọ Allah lọ́kàn tóbi ní bá wórogún tóbi ní ṣẹbọ tóbi ní sógun tóbi ní kó sí ìtí máa ń ba jẹ́ mọ́ni lára òní tíra náà ṣàlàyé fún wa ìwà rẹ̀ ni bí o bá ti ṣàǹfààní látara tíra yìí.